اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وحزن أخلاقنا بالعلم وانصر علينا من خسائن رحمتك يا أرأم الراحمين اللهم إنا سعدانا كما علمتنا فاردده إلينا عند احتياجنا إليه فلا تنسناه يا ربنا النبي الملائكة المقربين وقل ربي زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب سر لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وسيرا من أهلي هارون أخي أشدد به أسري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حاسبنا تاج الأدب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا أهل ماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سهلا سلام سوما كفرا حسبي الله نعم له على طريقي يحمد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة من فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبنستعين adúgbò fún ọlọ́run. alhamdulilah. adúgbò fún ọlọ́run. alhamdulilah. alhamdulilah rabbil alamin. alhamdulilah rabbil alamin. Ah. jojúmọ́ ni ọlọ́run ń ṣe ọ̀kan ọ̀jọ̀kan orí fún wa. ní kan lónìí rànán. ní ìtọ́jà pé ìdàkejì rẹ̀ ìbá jẹ́ ọ̀gá aburú àti pé ńgbà tó wá jẹ́ pé kò sí ìdàkejì fún ọ̀gá olóyún ti fún anúgbà náà. alhamdulilah alhamdulilah. pápá jùlọ nínú àwẹ̀ yìí gbogbo àwọn ilé àṣà ń bímọ pọ́rọ́pọ́rọ́ ni. alhamdulilah mọ́júmọ́ ìyá tó bí mi. alhamdulilah. alfa wa dáadáa ọmọ àlùbáríkà hm ládàbí. ó oh, sèfà. ẹlẹ́ àrẹ náà tó bí mi mọ́júmọ́ yìí. alhamdulilah. ọwọ́ pé ọlọ́run ọba òfin dàwa láàmú yìí amadugbe fọlọ́run o. alhamdulilah. mùsùlùmí níjọ́ ní náà ni obìnrin máa ń wẹ̀ náà ni àìsí súná ẹ̀ jọjúmọ̀ ni súná ìmáàmù ń ta mẹ́rin òun náà tún bí náà kọ́rọ́ mande àbí nǹkan ni suna ilé náà tó bí jẹ́ ọlọ́run àdúgbò fún ọ. alhamdulilah. ọlọ́run gbèsè ti bíbí wọn sínú Ramadan wá bá ní so mọ́ ìrọ̀rùn tó ń bá rọrùn dé ọlọ́run má bá wà nú jẹ́. àmín. yorùbá ní ìbànújẹ́ ò sí hmm. bẹ́ẹ̀ yàtí lè ọlápàmọ́ra tó yọ hàn lọ́rùn yọ hàn lójú yọ hàn lóhùn ọlọ́run mọ̀jẹ̀ apá bànújẹ́ mara o. amiina. wọ́n àánú wọ ọlọ́run. amiin. gbogbo àwọn ọmọ tá à ń bí ni wọn ò wẹsẹ̀ hmm. wọn ò jẹ àjẹbí hmm. wọn ò ṣèjọ oògùn lábẹ́ ìdúpẹ́ fọlọ́run. gbogbo àwọn bàbá wa tí wọ́n ń jẹ ńgbà kan ẹ̀rù náà ní ń bà wọ́n hmm. nígbà tí wọ́n ti bẹ́ẹ̀ ń lọ́rọ̀ wà. ọlọ́run sì gbé yẹ̀dáyà dé àwọn ọmọ wọn ní àwọ̀ àjẹmọ́ àwọn tí ń bẹ láyé nù wọn wọn ń wò pé à ẹ̀yin ọmọ yìí ee kíní kan mọ̀ pé ká má soro ma ni ká fi kíní fún kíní mà ní ọ̀rọ̀ ayé yìí nígbà tẹ́ ní máa rò káàkiri àní ewé kan bẹ ewé ni wọ́n ń má ṣe lọ súkẹ́súkẹ́ tí wọ́n dà máa gbìn. ó dàjẹ́. atari díẹ̀ ogun dé jama bọ́lọ̀ ń ṣe pé kí a máa bímọ náà nìyí o téèyàn bá ti wá yẹ̀yẹ́ kú jẹ èèyàn máa gbé ọkàn kọ́ kínní lọ́rùn abẹ́ ẹ̀kọ́ ni kí lẹ́yìn ẹ̀sìn pẹ̀lú ọlọ́run yẹn àbí náà làásàjẹ̀ nǹkan tá a sàn wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ìkan níjọ́ ní ọ̀kan náà lásùnmọ́ ni à ń bọ̀ ní ilé ni wọ́n pè wá nu mọ́tò wọ́n sì ni wọ́n sọ pé dókítà sọ wípé operation ni wọ́n sì wá bá wa àní pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì ń rọrùn ìjọ tí wọ́n ní ó dúró ọsibítù wọ́n bá pè wá pé wọ́n ní ó dúró ṣé kó dúró àní fún kí ni tọ́mọ ti mú ni ọlọ́mọ ò mú kọ́ máa kó bẹ́ẹ̀ wọ́n ti kọ́ tọ́bọ̀ wí tọ́bọ̀ wí pọ́nlọ́lé ọmọ ò tí ì mú ọ kí ni ìmọ̀ agbábẹ́ lé ọ ní ara ọmọ ò tí ì mú ọ ọjọ́ àsìkò sí jù báyìí náà lọ ọjọ́ ìkè tí ì lé kápá àgbẹ̀ lé lọ títí èèyàn lọ́lọ́run yẹn máa sì gbẹ́kẹ̀ lọ́lọ́run ni lọ́ba kò ń bẹ̀ àwa ń bọ̀ ni wọ́n pè wá pé tò ó ti wá mú un ó ti dọ́sibítù o làǹbọ̀ tẹ́sílì níbi ìjàrọ̀ àbí nǹkan ní o ti dèjẹ́ rin ọlọ́run bá sọ wà láyọ̀. alhamdulillah. ọkọ̀ ẹ̀ ti wá dúpẹ́ lé ká tó máa bọ̀ ní ìsìn olùsẹ̀mó wa mílíkì gbogbo ẹ̀ ló sáré wá janganjangan ọ̀sẹ̀ hmm. dá ọwọ́ pọ̀ tiẹ̀ sanwó abẹ náà ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. kò má sí ewé kò má sí egbò kò má sáwúre kò sí gbẹ́kúde kò má sí ọgbà kò má sábúyẹ nípa kádàrá tọ́ ọlọ́run ṣètò lórí ara. La ilaha illallah ọ̀kan ṣoṣo Allahu ní bẹ́ẹ̀. ọ̀kan sọ́lọ̀ níbẹ̀ jọ̀mọ́ láàjẹwé láàjẹgbò la ń bí rọrùn yìí àwa bẹ̀ ọlọ́run bá a ṣe jẹwé tá a jẹbò tó bá ní ṣe rọrùn yìí gbogbo ọ̀làmọ̀lẹ́wà ikú náà bá ní ṣe rọrùn. bí ọba dáa fún wa aráyọ̀sẹ̀ bíbọ́yá ń pàtà sóògùn ni wọ́n ṣe bíbọ́yá oògùn tá a ṣe ìjọ da ọlọ́run náà máa yẹ ẹ́ ti gbà sọ nínú wa ẹlòmíà ní àní sáka lọ ni ààbọ̀ sanwó àmàbò òkú ló lọ ṣùgbọ́n kọ́mọ wa kọ̀rọ̀ bàbá ojoojúmọ́ yìí náà ẹ̀ kìnnì kan fẹ́ ṣe kìnnì kan ọmọ àgbẹ̀ àwọ náà ká lọ <laughs> kí wọ́n gbá ọ lọ́sẹ̀ kí gbogbo nǹkan ó. ó funfun lára. <laughs> ńlá sitakuta lọ yìí ọlọ́mọ da wa lẹ́bi o. àmín wọ́n yà á jẹ̀bi. àmín yìí tí wọ́n dà. àmín àwọn ni kí ọlọ́run jẹ́ wọn tún wá bá wa pé bò la ṣe ń ṣe. àmín ká máa pé bá a ṣe ń ṣe ṣé bá a ṣe ń ṣe ni ọlọ́run nìkan la ní. ẹ̀yin náà ẹ̀ máa lọ́lọ́run ẹ̀ máa kírun déédéé ẹ̀ máa ṣe báyìí ẹ̀ máa ṣe báyìí ẹ̀ lọ wá sí ẹ̀yin háyàwó rẹ̀ ọlọ́múta fún alọ́rọ̀ sọ. àmín lásìkò isa alayhi salam àìsàn lọ́pọ̀ ọlọ́run fi mùjíza ayíṣà sára wòsàn lásìkò musa aleyhisalaam ìdánlógbòde kan ọlọ́run fi mùjíza musa sára kí dán ju dán lọ ọwá fún mùjíza tó ju dán lọ láyé ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ni àwọn adaraba fi ń tàkà gbogbo ayé dẹ̀ gbà fún wọn pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ọlọ́run wá ṣe mùjísà nábì ní kúránì tẹ́nìkan ò lè sọ rú ẹ̀ ọlọ́run ṣe mùjísà mùjísà rẹ fáwa alùsúnàsì kò í pẹ̀lú kó jẹ́ ọ́ dáa fún wa. àmín. bá ní fi mùjísà rẹ síbi pé gbogbo tí bá ń ṣe wá bá ní wò wá sàn. àmín. àmín. wọ́n lànà ọlọ́run. àmín. ká lè máa rọ̀rọ̀ sọ. àmín. la hawla wala quwata. illa Ah, aya ta kàlánà ní aya ọgọ́rùn-ún kan àti méjìdínlógún òun náà wá ń tú lọ ńgbà tó sọ pé a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim in tu'azibuhum fa innahum ibaduka. وإن تكفر لهم فإنك أنت العزيز الحكيم إن تؤذبهم فإنهم عبادك وإن تكفر لهم فإنك أنت العزيز الحكيم ìtumọ̀ ni pé tí wọ́n lọ́wọ́ bá bá jẹ wọ́n yà innahum ibadu. fainahum ibaduka ẹrú rẹ ni wọ́n ṣe òkùnkùn lè jẹ́ wọ́n ń yà láì jẹ́ pé wọ́n sẹ̀. ntí wọ́n bá fi ní ẹ̀tọ́ sí ààrẹ ọyà ti kádàrá iṣẹ́ tí wọ́n yà sí tí wọ́n èjìyà ní ẹ̀san sí àtọ́fà tí wọ́n kọ́ sí. nítorí pé. wà á ń tọ́ fìlà hùm. ọlọ́run ò ní déédéé jẹ nìkan níyà ìlà kọjá pé ó ti ṣe nǹkan ìyà àmọ́ tó bá yẹ kó má ṣe nǹkan ìyà yìí pamọ́ ọlọ́run àjẹ́ kó ṣe nǹkan tí ó fi jẹ̀yà hàn síta hmm. tàdá yóò fi sọ wípé ó ti dáa fún ọ nù ó ti dáa fún nù. tó bá sì di pé kọ́ mójú kò fún wọn ni tọ̀ ẹrù rẹ̀ náà wọ́n ṣe kò sẹ́ni tó bí wọ́n ọlọ́run torí ọba azizu ni ọ ọba akimu ni ọ afiisu lọ́bàdá yẹ pé tí bá ń ṣe nǹkan kò sí káì má ṣe mọ́ kò sí. akimu ni bọ́dà ṣe ṣe nǹkan yẹn ikima ń bẹ lábẹ́ mi ń da sọ́jọ́ òní náà kò sí nǹkan tí ń bẹ lókè pẹ̀ tí ò ní kí mọ́ ọlọ́run kó dàbí ọ̀dà lójú tiwa táwa ń wò pé kí ni dá a ọlọ́mọ ikima tó fẹ́ fà yọ lábẹ́ rẹ̀ tọ̀. wọ́n ní ká lè mọ̀ yí pé ọba àlekè ọlá kì í dédé fìyà jẹ́yàn wọ́n nínú sọ́ràtù láìlì ayé àkarùn sí kẹjọ ọlọ́run sọ̀rọ̀ ń bẹ̀ yí pé fàámà mani àtọ̀ wátàkà wàsọ̀dàkà bẹ́lẹ̀ ọ̀sẹ̀nà fàtàlù yà sírùhù lílì ọ̀sẹ̀ ọ́. àmọ́dé wàá máa. wàá máa ma bàkídà wa. sọ́kùnà wàkàtà ìlú sinà fàṣánù yà sírù lílẹ̀ òsìrọ̀. famamani atọ ẹntọlọ ẹntọlọ ń bá fún lọ́rẹ owó Ọlọ́run fún lọ́rẹ ẹmà Ọlọ́run fún lọ́rẹ Ọlọ́run fún lọ́rẹ àsìkí Ọlọ́run fún lọ́rẹ kó nímọ̀ nǹkan kankan bíi iṣẹ́ ọwọ́ ọwa mmata wata ka nịba mberu ọlọm dị njọ mmata afọlọwọta nịba mberu ọlọm afọlagbara ta nịba mberu ọlọm ihe nịpe wasa ịda ka bili usi na wasa ịda ka bili usi na ọwa ọwa gba gbogbo ọrọ ọlọm ọgbalododo ntẹle kò kọ ọgbọn lọrùn. kò gbé pọ́ kò gbé kọ́ yí pé òun máa ṣe kò gbé kọ́ lọ́rùn ibi àdánwò máa wà fọmọ èdè yẹn nìyẹn tẹsùn máa gọ́ sí. ẹnì kankan kò ní dórí ipò kan àbí dórí ọlá kan àbí kí nǹkan kan di tiẹ̀ tẹsùn máa dé. ìṣòro yìí pé kọ̀rọ̀ má rí bẹ́ẹ̀ adúrú yanjú rẹ yẹn adúrú ọgbọ́n rẹ wù. ńgbà tó ń ṣe é ebi wọn ṣe bí òní jánà ni lọ́jánà yìí ọ̀yà ọ̀yà jí wọ́n mọ̀ kí wọ́n pé ìwọ lọ́lọ́run ṣe fún ẹni nǹkan tọrọ tọrọ ọlọ́run ò wọ́n àwa lọ́lọ́run fún ọ̀dà sọ wá ń dúpẹ́ bọ́lọ́run ọ̀hún sọ sì mọ̀ pọ́lọ́run ló fọ́ kọ́mọ wá ṣe dáadáa sáwọn tí ọlọ́run ti fún kọ́mọ fi dúpẹ́ fọlọ́run lára wọn sùn síbẹ̀ síbẹ̀ ló ń ṣe sọ́ọ̀ máa fìyẹ́ sí hàn yí pé bí ò sí rẹ̀ ń wọ̀n dàbí ọgbọ́n bàbá bọ́ sí i ọlọ́run ní ẹni bá fi oore ọlọ́run mọ ọlọ́run padà látara pé kó ríra rẹ sí pé kì í sọgbọ́n rẹ. So ọrẹ yẹn ọlẹ̀ mọ́ lọ́wọ́ ni yóò sì pẹ́ mọ́ lọ́wọ́ yóò sì mọ́ lékún ọlọ́run ní fásánù yá sírùhù lílì yóò sí rọ́. fásánù yá sírùhù lílì yóò sí rọ́ wà á ṣèrọ̀rùn fún á mà wá rọ̀ fún tí ó tún fi rí mi á mà wá kọ́ mọ́ ṣe àwa ní jẹ́ ó sì ṣe torí pé ó ti fi mà wọ́ ọlọ́run àṣebẹ́ni kan bá ti ń ṣe bẹ́ẹ̀ ni pé òun ló ṣe nǹkan ọlọ́run ọwọ́ ajé ó sì ṣe ọlọ́run mọ́sá máa kó àmọ́ ṣe. àmín. àmọ́ àmọ́ wàá máa. àmọ́ mi ń bá kìlà wá sọ̀gùnà wá kẹ́sà bá bí ìṣúná. wàá máa máa ń bá kìlà ẹni tá a bá wá fún ní nǹkan bàkìlà ló bá bẹ̀rẹ̀ ahun ó bẹ̀rẹ̀ sí sáhun ó bẹ̀rẹ̀ sí sáhun wá sẹ́gínà wá sẹ́gínà ó wá ní bí wọn ò fóun ní mi mà èyí náà dá a báyìí bí wọn rè sí ọba fíngbá mọ èyí tó fín kò lè parun àwọn àgbàlagbà ní à ògiri owólu ni o. yóò sọ tútù. ògiri òsìlù ni gbogbo ẹni òrùn tán wọn àárí hmm. àti gbá àtẹ̀tọ́ ni gbá wọn àárí mọ́ kankan mọ́ nìsí. kí ni bẹ́ẹ̀ ọmọ afọláfẹ́ ńdọ́lọ́lá níta mi sọ̀rọ̀ débẹ̀ ni pé gbogbo àwọn èèyàn ẹ̀yà kìí sára pàápàá jùlọ lórí àwọn tá a bá jùlọ ọmọọṣẹ́ wa ọmọkéwu wa àbúrò wa ìyàwó wa ọmọ wa máa ṣe máa ṣe ìtí ẹ̀mí rí ọ sọ pé àà ó gbìyànjú onídìí kẹdà orí kẹdà orí yẹn o wọlọ́hún orí mi ò gbìyànjú tèmi a ká ṣe ọ̀pọ̀lọpọ̀ wá níbi ẹ̀kọ́ lábala bẹ̀ yẹn nítorí pẹ́ lómi ń bẹ orí rẹ̀ sẹ́ orí rẹ̀ sẹ́ ti ń gbìyànjú ó ti gbìyànjú tán lójú ara kò sì dáa fún rárá kọ̀ọ̀gbọ́n ni kọ̀ọ̀rẹ́ ni kọ́ ni ó ní òun gbìyànjú bá kí èèyàn ní ten thousand lọ́wọ́ ó sì díjú ná one thousand fún ìyàwó mbẹ́ gbogbo yẹn one thousand. ó ti di one thousand. ó ní wàhálà olóhùn jíyàn ẹ̀bẹ̀ kan òyìn òyìn àwọn o èèyàn ló ní tí ọ̀nà o ó sì máa ń sẹ́kún wọn ní bílíọ̀n mílíọ̀n lọ́wọ́ tíyàwó wọn ti tún dààmú o ẹ̀ máa gbọ́dọ̀ dẹ̀rìn. ọ̀gá ìyẹn nìkan o. ó ti gbìyànjú pa. ọmọ wa kan jọ kan ẹjú bàbá ìmọ̀mù ni ọmọ dáadáa sí ni kò sí pa pé kò sí lẹ́kọ̀ọ́ níta sọ ètò ní a bá jà làwọn ìyàwó ẹ̀ bá rojọ́ fún wa a bá pè nǹkan ìlàtọ̀ kọ́ ngba ọkọ rojọ ọkọ ní bàbá ntẹ ní a máa ṣe mò ń ṣe o mo tún di wàhálà yìí o ẹ̀yin a máa ṣe dọ́gba láàrin méjì mo sì ṣe dọ́gba o ǹjẹ́ bò ló ṣe ṣe ó lóun ra àpò ráìsì kan òun sì da méjì dọ́gbandọ́gba òun dẹ̀ gbé fún wọn ìyáálé lọ́mọ méje ìyàwó ń gbé kan lọ. ó ti dàrú o ọwọ́ ń fi ọwọ́ ń fi gbogbo ẹnu sọ́kalẹ̀ mọ̀ pé ah, ah, kí ni nẹ́sí fẹ́ kó ń ṣe. bàbá yìí lè ní àmọ́ ṣe dọ́gba mo sì dá méjì mo lè gbé fún wa wọ́n sì ń gbé fúláṣì kọ̀ọ̀kan wọ́n sì ń gbé fúláṣì kọ̀ọ̀kan ni wọ́n wà. ó ti jọ lójú pa. ó ti jọ ó yọ ó ti ṣe owó kọ́ ọmọ pé òun tó ń jẹ ọ̀dà. ó ti dàrú. mo ní bàbá ìmáàmù ìṣẹ́ màá bẹ tẹ́ ṣe òwò yẹ kẹ́ máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ o ẹ ń pariwo dọ́gba àwọn ọ̀gbọ́ yé o. ọlọ́mọ méje mo ní bó ṣe wá ṣeré kọ́yọ ráìsì ọmọ méje kó mbẹ́ náà. Ah. iye kóńgò ráìsì ọmọ méje kọ́kọ́ mu kó mbẹ́ tó bá kó mbẹ́ tán tó bá kú lẹ̀ ní òpin méjì àgbẹ̀fọ́ ní kọ̀ọ̀kan. kò gbọ́ yé pé ẹ̀yàn òun ọkọ̀ yọ ẹ̀rí gan kò gbọ́ yé ọmọ dáadáa sí ni kọ́lọ́ ní o. náà ní dọ́gà o. ẹlòmíì ń bẹ òwe tí ń pa ni pé bẹ́ẹ̀ ìyòyìn mi ń yẹra mi ìyòyìn mi ń yẹra mi kí ló burú bí kí obìnrin gba one hundred and fifty naira owó oúnjẹ lójúmọ́ nígbà tá a pé gbogbo tó ń rí lójúmọ́ tó ń rí lówó kò ju five thousand náà lọ òun dẹ̀ pé gba one fifty fifty naira lọ fifty naira lọ́sàn fifty naira lálẹ́ gàrí ni ẹ máa mú sí i àti kókó kókó ga. kì í ṣe pé orí pé ń tóun ṣe ọ̀dà kò í sì kò mọ̀ pé ntànàbí sọ ni pé ndéédé ntọ́ ọba jẹ níyàwó rẹ̀ ọ jẹ ntọ́ ọba wọ̀ níyàwó rẹ̀ ọ wọ̀ ẹnu pé wọ́n ní a máa sì bí ọba wà fúnlẹ̀ fún wọn ní a wí ah. ká máa sì ilẹ̀ pé kálọ́mọ mú ń bẹ̀ mm. bọ̀ déédé ntọ́ ibi ó sí yẹn ọba mú iye kan fúnra rẹ̀ iye ló ń fò náà ìnìmí ò fi kún láì fi náwó tán mm, ẹ má pawó tí ọ̀fẹ́ kọ́ tán ìwọ máa ṣe dọ́gba ń bẹ̀ síyá rẹ̀ ìyá rẹ̀ ń bẹ láyé àwẹ̀ láwa ń bẹ ní ìsìn ẹlòmíì ní àláyé kì ìyá rẹ̀ fi oh. ẹ sọ bẹ́ẹ̀ lẹ́sìn náà. àsọ lẹ́sìn náà. bẹ́ẹ̀ ni. Oh. Oh. màmá rẹ. Ah. bàbá rẹ wọn ò tí ì rí ọ ah. o sì ń jẹ o sì ń mu o sì ń lu mílíkì o sì ń tu sí tíì ah. bàbá rẹ ò sí rí kankan ó ní òun rí wọn ó ní mélòó láwẹ̀ dá lónìí náà yóò di mẹ́rìnlá. mẹ́rìnlá. inṣàlá. níjó ni ó pè mẹ́ẹ̀ẹ́dógún. ọ̀la. ọ̀la. ẹ̀ẹ́n wáyé lọ́la òun á sẹ̀rù ní ọjọ́ tó wọ́n lọ. eléèdì. tó bá gún mọ́mú gàrí. o sì wádìí ẹ lọ rà tàbẹ́gbàlá mi gan rahimahula àwọn yẹn lọ́run wọn sáyé wọn táyé ṣe gbogbo èèyàn lórí ire wọn ló ń ṣàánú àwa náà. àmín. wọ́n kọ́ aráyé bí wọ́n ṣe lo kéwú wọ́n máa kéwú lẹ̀ jọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n iná lọ́sọ̀ pẹ̀lú ìsìn náà kínú tí àná kí wọ́n wà ẹ bá tọ̀ wò pé kó sáwó kéwú ẹ mọ̀ pé kéwú ń bẹ lọ́rọ̀ rẹ̀ ní ọ̀dẹ lóyìí baba télọ̀ baba bíríkìlà baba aláṣọ jóni márùn àwọn tẹgbọrọ àwọn àfa àwọn ń lo ké wọn tún bẹta rẹ àyè máa yọrọ pàbá nìsí. baba amúnigun ńgbà tí wọ́n kọ́ àwọn èèyàn ń kéwú wọ́n á kọ́ bàbá kan ń kéwú àárọ̀ ọ̀yọ́ ni wọ́n ń pè wọ́n ní olókun mímọ́ kí bàbá olókun mímọ́ tó kó lọ ọ̀yọ́ àwọn kan ti kéwú lámúnigun ṣáájú wọn lọ ọ̀yọ́ ǹjẹ́ mo wá ń sọ fún bàbá lámúnigun ni pé ọ̀yọ́ gbẹ ọ̀yọ́gbẹ táwútáwú wọn ò sì kúrọ́ òyìnbó kúrọ́ ńgbà náà bó ṣe gbẹnu ẹ̀yọ́ ọmọ ọ̀yọ́ ọ̀sẹ̀ dẹ́ni máa bá àpọ̀lọ́yọ̀ ló tó dẹ̀ òtítà lọ́gbẹ. ọ̀ẹ́sẹ̀ ti gbèdé. ẹnu károko ńbẹ karoko náà ní károko. ọwọ́ ẹgbẹ́. síríkò tó léye. àmúkàrà bẹ́ẹ̀ bàyọ̀ ńbẹ bàbá àyégbàmí wa kó lọ yọ wọn njọ wọn ta njọ wọn ta wọn ara ààyè wọn bọ̀ làmúlẹ́gọ́ nìyẹn ẹ̀kúnjọ́ mẹ́ta ẹ̀sìn wa ọ̀yọ́ ti ń dà hmm. kekere mọ̀ kékeré nké kékeré nké àkùkọ òpé méjì téèdé sokoto kékeré nké. bàbá amúnigun ní a sọyọ náà pé ọyọ ni wọ́n ti yóò dá kọ dá òní ń dá o. wọ́n bá ṣàdúrà yóò tún máa dá a sí yóò tún máa dá a sí bàbá yìí gbà mí ah, ló mi olókùn mímọ́ ẹnakọ bẹ̀rẹ̀ ọlá ní bí ṣe ń dẹnu bí ṣe ń dẹnu bí ṣe ń dẹnu. lọ́ba di gbẹ̀dẹ̀. lọ́ba di gbẹ̀dẹ̀ lọ́ba di gbẹ̀dẹ̀ ní bá ń gun ká ní bá ń ṣe gbogbo ẹ̀ gbogbo ọ̀yọ́ náà bá di gbẹ̀dẹ̀. gbẹ̀dẹ̀ mo kẹ́. ẹ má dọ̀yọ̀ nísìnyí ẹ má dọ̀yọ̀ nísìnyí ó mọ̀ pé ọlọ́sọ̀lá. àwọn àfáà ni wọ́n ní ọlọ́run lò àní à ń ọ̀yọ́ wá fáwọn àfáà. àyìnmá àyìnmá kígbe hàn hàn ha jojúmọ́. manuel. ó ah, ah, eh, oh, oh, oh, pamọ́ díẹ̀ á pé ń tọ́ da rẹ̀ ni ni ah, ẹ bá ń tọrọ kódà bẹ́ẹ̀ bá kàràǹgì dá yàn fẹ́ sọ náà á dà á pè ní. ẹ̀yin ò ní máa lantí ọ̀dà mọ́ra rẹ̀ pé ẹ bá ń o n kò bá ti parí ẹ̀ wọ́n ti máa tó mọ́dù ah, tẹ̀wí. ọ̀dà gan o hmm. ó dùn pọ̀ o. ńlò mọ́dù. àì máa pé kódà kódà. Ah, nǹkan dry. kò ní jẹ́ ọ̀dà mọ́ nìyẹn. Ah, ó ní dry. wá bàbá rẹ lọ wáyà rẹ lọ wẹ́gbọ̀n rẹ lọ wábúrò rẹ lọ wá mọ̀lẹ́bí rẹ lọ sálámà sí wọn pè wọ́n lórí fóònù kí wọ́n dùn wọ́n nú ìjọ tẹ̀lé ní pẹ́ lọ́dún wọn náà nú ìyá máa wá kan sí kan ìyá máa wá kan sí kan ẹ̀ máa túmọ̀ ẹ̀. ẹ wà ní ẹ fi kò sí lọ́wọ́ bọ̀tí fi bi àbí ọwọ́ ń bí fi ọwọ́ kan ṣe kanu ẹ̀yin ìrọ̀lẹ́ da ọlọ́run ló pàṣẹ ń tó ṣe yẹn ọlọ́run ti ní jọ ọtí ọtí fọwọ́ jọ bá wọn. lábẹ́ pé ọlọ́run dédé jẹ irú yà wọ́n máyà kan aya ní bẹ́nu sọ́tì àǹfààlì aya twenty three tọ́lọ́ ní wàláwọ́ alimọ̀lá òfin ìkẹyẹrẹlá àsùmáhùn tọ́lọ́ ń bá mà pé orí ń bẹ lára àwọn kan ìbàjẹ́ wọn gbọ́rọ̀ ọlọ́run yé bọ̀ sí ọ́ mà pé òun ọ̀dà orí sí hàn la wọn á gbọ́rọ̀ ọlọ́run yé. nísìnyí ìkànnì agbọ́ta fi wá sí wàásì pé ẹ̀yà lọ gbọ́rọ̀ ọlọ́run ńlá ni wàásì lọ́jà sádùá yìí ní à ń fi ní fi tọ́lọ́ ń fẹ́ pe ọlọ́run ìpè wọlá pé wọ́n ṣe bójú ọ̀nà tá wà ló kó bá wa wá sàánú wa yóò ṣe wà yìí. tó ń pé kódà tó báyìí lánàá ń dà á sí ni. ìyẹn wo kò kọ̀ọ̀kan wà lẹ́sìn báyìí kò sí wà. Hmm. àjẹmọ̀tì Buhari ẹ jẹ́ kí a káyà débi kàkà kásìrà sí ẹ̀yin tí ẹ bá yẹn wọ́n máa fún yín létà nítorí pé two three two three so hmm. ti yé báyìí. tó bá wá lánàá. Ah. three two three ó ti dà báwọn nọ́mbà tá a fi ń kọ́ọ̀lù ọlọ́run. Allah fún buhari àti fẹ́ntọ́ bá fẹ́ fún buhari àti lórí ẹ̀ bá fẹ́ di lọ fún Buhari àti lórí ẹ ní bàbá ẹ di lọ three two three gbogbo àgbò ẹ náà ti wà ń bẹ ìyẹn ni pé bọ́lọ̀ ń bá ní kóore ń bẹ lára èèyàn kò ní jẹ́ sọ kò ní jẹ́ sẹ́ tí ó fi jìyà abẹ́ ọlọ́wọ́ balẹ̀ pẹ̀lú amọ́sà wa o. àmín. wọ́n nítorí pé ọ̀nbẹ nù ayé ọlọ́run kan nù tàgá bò tọ́tọ́ pé wọ́lẹ̀dí kàlákà kún fàmí kún káfíìrú wàmí kún mọ́mìnà ó ń lọ dá yín káfíìrì sì ń bẹ nù yín múmìnì sì ń bẹ nù yín ǹjẹ́ ó ti dá wa ló ti ṣe bẹ́ẹ̀ ó sì mà ó máa tó dá aláyà alá mani kàlákà wọ́n wà láti ìfúra kàbí ọlọ́run jọjọ pé dáadáa ń bẹ lára wa o. èèyàn bá wọn ká tó sọ ẹ̀kọ́ kan tí ń bẹ lábẹ́ àyà yìí ẹja tá a ṣe kátàrí ṣe three two three bisimilah jẹ́jẹ́. àmìnà ọlọ́run ó gbà ó láhọ́lọ́ wà lápáta. ẹ dákun ẹ tún já mọ́nà tí ṣe ń lé ẹni bá ń gbọ́ ròyìn ẹ mọ̀ yìí pé a nídìí àdúrà gan. ṣùgbọ́n àdúrà tá a ṣe tó gbàdé bì ẹ náà láti máa ṣe yọ gbà yòókù náà ibo ló gbàdé bì. sẹ́ni gbogbo nǹkan gbọ́ ẹ̀yẹ nìkan kúrọ́ọ̀sì ẹnìkan ń joyè tí ọ̀yẹ́ kọ́ jẹ ẹnìkan ṣe kọ́ má jọ báyìí lẹ́rù kò sí wàhálà kankan. ṣẹ́gbọ́ àpèjúwe rírà bí asin ti ń dàyàn láàmú ni asin ti ń dàyàn láàmú nù lé táwa fẹ́ dẹ tàkùté fún tàbí táwa fẹ́ dẹ gọ́ọ̀mù fún. ibi abágbé tàkùté kà jàmọ́ kí ló pé wa kéku ó ṣe kọ́ wá bẹ̀ ni tọ́wọ́ dákẹ́ má bẹ̀ tí ọ̀jáde kò pé wa ẹjọ́ wa bẹ̀ kó lurin gbẹ́jẹ́ gbogbo wọn máa bóde gbogbo ẹ bá fẹ́ da nàìjíríà ẹjọ́ máa bóde ẹ̀fíàlẹ̀ wọ́n lurin ní nǹkan bẹ̀ ìdàgbò ti ta ti fà sí kóòtù ọlọ́run. èyí ò bá wọn gbólóhùn fà iná òun ìbádùkà tí ọlọ́run sọ òun àwọn àfààní lábẹ́ ẹ̀túpalẹ̀ rẹ̀. jumla yẹn láyà káfà àná àwùjá wa bùsẹ̀rìtì gbogbo àwọn oníkéwú wọ́n mọ̀ yìí pé jawabu sẹ́rìtì ni fa iná òun ìbádùkà. fún intu azibu ma àmọ́ wákítàrà náà ti bìlì fa ọ wá sumọ́ fa fa náà sumọ́ lọ́rùn ẹ̀yin ẹni lárúbáwá ẹ máa gbọ́ yé báwọn pé kí fa sumọ́ iná òun lọ́rùn ọlọ́run ní intu azibu tọ́ jẹ wọ́n fa iná hom fa iná hom. fákẹrẹ kò sí lára júmúlà iná òun ni júmúlà wọ́n ní yóò ti yé wa wọ́n ní ìdí ni pé júmúlà yẹn jẹ́ júmúlà tú ìsinmi ìyá gbogbo ògbà tí jàwáàbù sẹ́rìtì bá sì jẹ́ pé júmúlà ìsinmi ìyá lọ́ bá wa dandan ní kí fa so ma ká ní bíi lọ́ba bá wa fílì náà gbà jásùmù náà ni. wọ́n ní àfa wa tá a mọ̀ bí ẹ mọ̀wó ni iná tíra wọn wọ́n ní sọ pé ìsìnìyà tún tọ́lá bí ìyà tún wà bí ìjà mi di ìsinmi ìyà tọ́lá bí ìyà wà bí ìjà mi di wàbí màá wà kọ́ di wàbí láhùn wàbí tẹ́ ń fi ìzì ìsìnìyà tún tọ́lá bí ìyàtọ̀ wàbíjà nídi wàbílà wàkọ́ọ̀dí wàbílà wàbíjà fi sí wàbímà wàkọ́ọ̀dí wàbílà wàbíjà fi sí. bàbá àbáńdì kan ọlọ́run wọn láti bọ̀ sán dáadáa. àmín. gbogbo tí wọ́n bí ọlọ́mọ ní ṣàánú wọn. àmín ìdí ni pé sùmùrà là wa pọ́nbélé bàbá sùmùrà ìyá sùmùrà sùmùrà yìí sì kénáwó sùmùrà àìkénáwó àìkésọ́rífì ah, tá a bá ba náà jẹ fún yàn ojú ọmọ tí àti lu náà wù lójú aráyé ah sùmùrà. ìfọ̀ ká gbé ọ̀rọ̀ kalẹ̀ ká sọ̀rọ̀ ah ọlọ́run yóò yà fún tìmọ̀ra torí pé ogun lọ́jẹ́ lọ́sàrà bàbá àgbàlá múnigun ogun lọ́jẹ́ tó jẹ́ pé tí sùmùrà bá di àlùsùnà yóò yàtọ̀ aha yóò yàtọ̀ bàbá sùn bàbá múnigun ní sùn ní àlùsùnà àkọ́kọ́ ní bá ní gbogbo nàìjíríà am ní gbogbo lẹ́yìn yorùbá mi sọ̀rì mo yà wọn haúsá ṣùgbọ́n gbogbo lẹ́yìn yorùbá bàbá múnigun ní àlùsùnà àwọn tí wọ́n gbẹ̀yìn wọn ni wọ́n ń ṣe kàlàkàlà ní tí wọ́n jẹ òjé wọn gbọ́n baba dandan baba wọn. baba tonitire ọmọ ọkọ baba amúnigun ni amáńtó yípo wọn ọlágbára. nígbà wọn fàyọmọ ni pé àìsàn àkínná wọn mọ pé kéwò àwọn bàbá ni kéwò gidi. kéwò gidi. kéwò àwọn bàbá ni kéwò gidi ọ̀yàtọ̀ fún tàwọn gbàrọ́gòdò bí ìnáwó kọ́. akéda wẹnu. kọ kẹ kọ ẹ ẹ ẹ ẹ parí ẹ tẹ bá ti pé làkídà ẹ wàá sọ bó ṣe jẹ́ ẹ pé kọ kẹ kọ́. kí àwọn bàbá ni kí ó gidi. kí ó gidi. wọ́n yàtọ̀ fún àwọn gbàrọ́gùdù. gbàrọ́gùdù. kéwù náà wò kọ́ akéda àwọn ẹni. kọ́ kẹ́. ṣé ẹ máa fẹ́ ẹ máa fẹ́ pé ká yóò lè pè lójú wọn mọ́. àwọn bàbá wa sì gbọ́ wọ́n gbọ́ ọlọ́run lára bàbá wọn ni mo débi pé gbogbo ń tọ́sọ fún apáta wọn fẹ́ ya wọn fẹ́ ya pa ńgbà wọn máa fi asílẹ̀ kéwú wọn jẹ́ mú alọ́lé kéwú náà wù. Ah, ah, ah, sí bàbá mi ni mo sọ pé iná wọn wọ̀. bàbá mi ni wọn jẹ bíi gbogbo àwọn náwùjọ náà ń tòótọ́ bọ́lá bá sàánú wọn ni òfin ní wọn náà wọn bọ̀ yàtọ̀ fódìwé jọ náà wọn dàgbà pọ̀ pẹ́ ẹ̀ rí lé lé lé lé lé nàfà rẹ̀ sanyẹ́ báyẹn kí máa ń fàyọ̀ ń bẹ̀ bàbá mi wá mú mi lọ dì kan sùmùrà tó mú mi nù bàbá dì kan wọn mú mi lọ bẹ̀ pé hàn máa kí ó ń bì àti ó náwó bàbá. Allahu Akbar. àti ó náwó ni wọn wọ ọmọ bàbá mi ọmọ nàbà yẹn a máa wí ká máa kọ́ njẹ́ ọmọ lọ ọ̀dọ̀ bàbá pé mo ní wọ́n ní àgbà owó ìwà wọ́n jẹ́ fi wí sí mo ní wọ́n láwọn máa fi kọ́ àwọn máa àwọn máa ee wọ́n sì ṣe tí baba amúnigún ní kámọ́kì wọ́n láti pé àáfàá yẹn àwọn mọ̀ dáadáa lámúnigún tí ò bá dáa kò ní í ṣe ẹ máa lọ kè àṣà àṣà orí ọlọ́ọ̀ni ẹ orí ọlọ́ọ̀ni. àní apá gbogbo eléyìí. اسمية طلبية وبجامه وبما وقد وبلا وبالتنفيسي inú òbí tàdúrà fún ọ ni pé béèyàn bá lóun jẹ́ sùmùrà ní ìsìn tó lọ́ra tí àìlọ́jà tó bá dé bíi mm. kí ni ó ti lọ́bẹ̀ tó dẹ̀ sí. yóò yẹ lẹ́nu. yóò wá di àrùyáwó lárúbáwá mm. àrùyáwó lárúbáwá nìyẹn mm. ẹ kọjá bẹ kọjá bẹ. ẹ yẹ lẹ. àrùyáwó lárúbáwá bàbá mi ní kò ṣàbòsí rárá àwọn tí wọ́n gbẹ̀yìn wọn míì lálábòsí tọ́lá àwọn lọ́ọ̀rẹ́ kọ́ àwọn lọ́ọ̀rẹ́ yọké wọ́n lọ́ọ̀rẹ́ yọké tí wọ́n fi ń darí àwọn àjọ. ọ̀rọ̀ pọ̀ mẹ́yẹn ẹja fẹ́ yẹlẹ̀ ṣùgbọ́n ńgbà tí àfa táwọn àfa tiwa lẹ́tọ̀ọ́ sádùá mi la ẹ̀kan sẹ̀ ńbẹ̀ àfi wa ń kọ́ kálukú lẹ́kọ̀ọ́ náà náà mọ́dínà máa ń yàn mọ́dínà máa ń yàn lọ́wọ́ máa sọ pé yóò débi kẹ́ yóò dé bẹ́ẹ̀ yóò ọmọ kéwù lọ́wọ́ bá mi ń bí tá a ti kọ́ ń kéwù tó ti jáde tó ti dàáfà àgbàláyé rẹ̀ níbí náà níjọ náà apariwo àsìtá ń jọ jimá ń jọ jimá bí láti ṣe wá sígbà yẹn lónìí òun fẹ́ rí mi fọ̀rọ̀ kan mo ní kí lọ́rọ̀ náà ó ní máa fóun yọ̀ǹda kan máa ní tí ọba ṣe é ṣe o kí ni yọ̀ǹda náà ló ń fẹ́ lọ kọ́ tẹ́jú àbá wà dókítọ̀ wọn bẹ̀rẹ̀ kọjá yíwọ̀ ẹ̀jọ̀ àbá wọn tẹ́jú wíìdù wọn ní bẹ́ẹ̀ ni torí pé kò sínú kíní wa ńlóòótọ́ ni àmọ́ kéwé yàn àmọ́ kí o wá máa wá máa bì kan tí ara fi kàkàtà ti kíkọ àǹtí àkótí dùn ní. bọ́lọ́dà pẹ̀lú ògo ọlọ́run mo sì wá yọ̀ǹda mo yọ̀ǹda tinútinú ẹ lọ rí ẹ bọ̀ rí àfàgbàkú ni ọ ó sì gbà láti lọ tún tẹríba fáàfáà kan ó ah, sì lágídí ọlọ́run jẹ lọ rí àsẹ́mi ni mo ṣàgbéyà fúnra mi. ní a bá lọ wọ́n lọ súkẹ́súkẹ́ ní a bá padà dé wọ́n ní bàbá àwọn àfa wa tọjọ́ máa yín ẹjí wọn máa bọ̀ káwọn akọ́kínní yìí o mo ní tẹ́ ẹ ti wí bàdọ́tọ̀ ní kódà ankara ẹ̀ àwọn obìnrin náà àwọn obìnrin àwọn obìnrin ẹ̀jẹ̀ wọn wá o àti gbìyànjú sí ọlá akọ́ ní náà akọ́ ní sọ́rífù akọ́ ní bàdágà nǹkan wọ́n ti mà ẹ̀jẹ̀ wọn akọ́kínní ilé náà àti ìmọ̀ o ńgbà débẹ̀ tán wọ́n tún alẹ́ nu ṣe ni o tiẹ́ wọ́n fẹ́ẹ́ lè máa fọ́ mú alẹ́ nu kátó máa kótó máa bọ́ sójú ẹ̀ o ah. ọmọ ti dáa nígbà mo sì délé ẹ̀yin ọmọ ẹ bọ́ sí lẹ́ ń lọ jàmbá o wọn kì í lọ ṣe ẹ̀ ń lọ kéwù ẹ̀ ń lọ kéwù tá a mà má kéwù wa tẹ̀júwìdù bá a ti kún ẹ lọ́nu jàmá o ti dòre lónìí nìsín. àwa náà ti wá di pé lè kéwù aládàbí nìsín a lọ ta lọ ké mọ́ àti wá dá ọjà àwọn tí wàá tún tún gbogbo ọmọ kéèké àwọn wàá lọ bí kankan máa ń tiẹ̀ gbogbo àwọn ọmọ tí wọn lọ jìyà fún kọlọmọba ni jíkí wọn lálùbáríkà wọn di wọn pẹ wọn de wọn de òru wọn tó déjọ mi ìjọ tó ju ọ pa wọn àpàfẹ kú látàpẹtẹ wá sọjà bá jojúmọ́ o ti dèrè ní ìsìn àì dínà mọ yàn ẹ bá dínà mọ yàn dínà mọ rẹ èèyàn báwọn ìta fi sọ bẹyẹ ni pé àǹfààní tá a rí látara pé wọn kọ wa ní ẹ̀kọ́ tá a fi mọ̀ mí èèyàn báwọn. Ah, inú ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ tó sọ pé ìntọ́ asibó ń fa iná wọn ibà dúkà wá ìntọ́ kẹfìrí láwọn fa iná ká à ń akim àwọn afáàní ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ọ̀tọ̀ tí wọ́n kà ń pé ànábì yìí àmọ́ ọjọ́ òun tí ì pé ọjọ́ àlèkìámà ni àmọ́ bí ó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ lọ́lọ́run sọ yìí ó ti á sọ fún ànábì ànábì ti sọ fún àwa àti wá ń ka tí ó ṣẹlẹ̀ tẹ́gbọ́dọ̀ lọ́mọ iye ọdún tó kù àti ń kà á lẹ̀ àti mà á lẹ̀ lára ọlọ́dọ̀rọ̀ ti fún ànábì wa nùsọ̀ sẹ́là. èèyàn bá wọn. wọ́n ní arígbólóhùn àṣìṣù nọ́ọ̀rọ̀ yìí arígbólóhùn àkíìmù nọ́ọ̀rọ̀ yìí a ti pé njẹ́ ń pè ní àfíìsù mẹ́ta ló wà àfíìsù lè káhárì wà wàlẹ̀ gálábà wà wà ìsàtù sáráfì wàlẹ̀ kọ́dìrì wà ìsàtù kéèyàn ní agbára borí nǹkan ọwà agbára kéèyàn níyì tayọ nǹkan ọwà wà ìsàtù lè ẹ̀mtìnà àti agbára tẹ́ pé. nǹkan ò nǹkan ọ̀fẹ́ kan lè ṣe èèyàn nǹkan ò lè ṣe ọwà gbogbo ẹ̀ pátá ọlọ́run fi ròyìn rẹ̀ ó tó wá ní akíímù lòun ọba ọ̀jọ̀gbọ́n lòun látara hakama yakum wọ́n ní a lè sọ pé ibẹ̀ ni wọ́n ti yọ akíímù wọ́n sì lè sọ pé látara hakama ni wọ́n ti yọ akíímù èyí rí ọjẹ́ ń bẹ̀ wọ́n ní ó nídìí ká ṣàlàyé díẹ̀ lórí ẹ̀. alákọ̀ọ́kọ́ làbúdà anáàdàmà anáàdàlẹ̀ wáṣif anáàdàlẹ̀ wáṣif lillah aṣọwàjàl anallahu ukimu fawali akimu qadiran wa sari'an wa duniyan wa ukhra. ó yẹ ká mọ̀ pé ìròyìn tí wọ́n tọrọ fi ròyìn ara rẹ̀ yìí oúnjẹ á mọ̀ pé ọlọ́run ọba àlekè ọlá lọ́ba dájọ́dájọ́ dájọ́dájọ́ ní ti kádàrá olọ́dá gbogbo ẹ̀ kalẹ̀ wàsírí á lọ́dájọ́ ẹ̀sìn náà bí bá ti máa sìn ní bá ti máa sìn ní à ẹnìkan gbọ́dọ̀ tún sèmi lẹ́yìn tó ọlọ́run ṣe dájọ́ ẹ̀sìn wàdúníyá ọlọ́run lọ sáyé kálukú ṣe ṣe yìí wàhúhúrọ́ òun náà ni ó tún sọ̀run bó ṣe fẹ́. kámọ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run ní dájọ́dájọ́ wa annalama analau ikimata fi kulli ma yẹfu aluhu kásìmà pé gbogbo ntọ́lọ̀ ń bá ń ṣe pátá ló ní ikima nù kò sí dànù làbàbà kan sọ pé kullu ma yẹki di ìlàhù khairun gbogbo ntọ́lọ̀ ń bá dá fún ọmọ ẹ̀dẹ́yìn tó jẹ́ mọ́mìnì òre ni òre ni o wọ́n ní àfa kan ní máa tẹnumọ́ gbólóyìn ní abima anekulu máa yẹkìdí láò kọ èrò ní abá kú anekulu máa yẹkìdí láò kọ èrò bẹ́ẹ̀ yàrá mọ́tò kulu máa yẹkìdí láò kọ èrò ìmọ̀tò bá sọ nù anekulu máa yẹkìdí láò kọ èrò àà pé àfa gbogbo ẹ̀ ní hairu hairu oní hairu ni oní hairu ni ọ̀dà wọ́n ní bá ń lọ ìrìn àjò kanjọ́ kan ó kú rẹ̀ tí ó débi ìlú tí ń lọ bó ṣe gbàṣẹ léṣo nù léṣo bá lu lẹ́sẹ̀ ọbọ sókè ní a bá bi pé kátó bá yín yọ èso àfa èyí nǹkan ó ní kúlù mọ́ yẹ kì í di ìlà òkè èrò àwọn lọ́wọ́ á dá a báwọn ṣé mi ẹ wà yìí náà ní a bá bá fèsò yọ ńgbà àwọn èèfẹ́ tó yọ tán àsókù dẹ̀dẹ̀ tí ìlú ti ń lọ gbiná ni wọ́n ń yèsí lọ ìlú bá gbiná. lásọ fún wa pé ṣe é gbọ́ yé àbẹ́ gbọ́ yé ní ìsìn kálíṣe ogun lẹ́sẹ̀ owó ti dénú òlu òun ó jò náà má lù. ṣẹ̀wá ní ìsìn pé kúlù máa yẹ kìdí ìlà o fọ èrò. a lè má sí ìmà ibi ọlọ́run bọ̀rọ̀ ọbọ̀ lórí ọ̀rọ̀ kan ẹjẹ́ àwọn gbà fọlọ́run tán lára ọ̀rọ̀. ẹ má gbọ́rọ̀ nǹkan lọ́lọ́ yìí ẹ má gbọ́rọ̀ yìí kan lọ́lọ́ yìí ẹnìkan èèyàn ńlá kan ní nàìjíríà ni ó sì ra mọ́tò ńlá dírẹ́fà sì gbé mọ́tò lọ àmọ́ mọ́tò tí ó gbé lọ yìí kò ṣeé tà kò ṣeé lò iná olé ní ti ń kọ̀ǹtró mọ́tò rẹ̀ ibi à ń gbé lọ ó ti pamọ́ bẹ̀ wọ́n yanjú ẹ̀ tì ń máa yanjú ẹ̀ tì òrìyanjú ọba kan sílẹ̀ ń máa fi ilẹ̀ dẹ́rẹ́bà dámọ́tò padà wálé ń gbà tó di pé kọjá ẹ̀mí ọ̀hún wọ́n ti lóko òru wọ́n bá lè lọ pé máa bá oṣù oyè rẹ̀ lọ tí wọ́n á sì lè tukọ̀ ńlọgbẹ ẹ̀ bá bá oṣù yẹ̀ lọ. ni ọ̀gá tó wá ra ìyàláyà mi mọ́tò mi àṣẹ security àbí kí ni wọ́n ń pe gardiner àṣọ lórí bóbolo náà ń fún dírẹ́bà lọ́wọ́ àti dírẹ́bà tó ń yọ wálé ní a bá rí ọkọ̀ ńlá tí ọ̀gá rà ní ghana bá ń kọ́ ọ̀gá pé ah mọ́tò yìí ga o ṣe o ni wọ́n rí i pé ibi ìgbà tí ń bẹ láyé ní eh, mọ́tò ghana dẹ̀ sílẹ̀ kò fún dírẹ́fà. bóun nìkan ni bá kó rẹ̀ lẹ́yìn ni wọ́n ti wà á yín ọ̀gá lọ́rùn sílé. wọ́n fún lọ́rùn pa ni o. wọ́n ti fún lọ́rùn pa. Hmm, mo gbọ́. ìwọ̀n ti pa hmm. wọ́n sì sá dáadáa wọ́n sì kó sínú àpò wọ́n lọ rè gbé sínú ilé. jẹnẹrétọ̀ jẹnẹrétọ̀. Hmm, bẹ́ẹ̀ni. ní a bá ń wọ ọ̀gá wọ́n wá wá wá wọn orí làwọn ará fi sábà dasẹ́ lẹ̀ pé àtọ́ gbọ́gà tí a bá ti gbélé àwọn oníṣiṣẹ́ mọ́ àti àti kàndasẹ́ lẹ̀ ti hàn lásán ni n ò dẹ́yìn oṣù kan lòórùn gbayé nẹ́ẹ̀tì wá lọ nínú. jẹnẹrétọ̀. kí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ nígbà wọn gbé wọn ọjọ́ ẹwọ́ pé lóòótọ́ ni ṣùgbọ́n kí ló kó ikú bá jàmọ́ èyí mọ́tò tó rà ní mọ́tò tó rà ní tẹ́bí pé mọ́tò àkọ́kọ́ bá ti lọ tọ́ lọ bẹ́ẹ̀ tọ́ka pé kúlù yẹ kìdí láwù fọ́ èrò ìbá lè fi díẹ̀ mí ẹ̀. ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa ẹ̀yin oníkéwẹ́ mọ̀ pé mọ̀fúùmù ń bẹ nínú ọ̀rọ̀ yẹn mọ̀fúùmù wà ń bẹ wọ́n wálé wá yín pa ṣéyàwó ń bẹ ń léwu ṣẹ́bí ń bẹ ń léwu sọ́mọ ń bẹ ń lé yẹn òun nìkan só àti gádínà ní ń gbélé. ẹ gbọ́ ikú òjìnà sí báwọn. ọkùnrin kan ò ti jẹ́ láyé jọ́hún òṣèlú ni a ní ọ̀para ẹ̀ ọ̀para ní ń jẹ́ àwọn olùwà sọ ní ọ̀para ẹ̀. kéèyàn sátáátá ọ̀sáfẹ́ bí ọ̀sáfẹ́ gbá ọ̀sáfẹ́ wẹ̀ ẹ̀ ń sálẹ̀ nu kú nìjẹ̀mọ́ gbogbo ọkọ yín tó dé mọ́ òun gbogbo ilé tó dé mọ́ òun pé àwọn àjẹ́ ń bẹ́ ń bẹ́ òun ibi tó ń gbé ni ògbésà jẹ́ ibi tó ń gbé yẹn àwọn àjẹ́ ò sí mbẹ́ wọ́n máa lọ pò yí lé kéèyàn máa délé ká máa mọ̀yàn ànábì sẹ́ni bá fẹ́ kí ẹ̀mí ìwọ̀n ogun kó ń sì lásìkò tí ó gbòòrò mọ̀ rẹ̀ bí pọ̀ ẹ̀bí iṣẹ́ bẹ́ẹ̀ tó tọ̀ ìnáwó bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì ni máa ṣe lórí òbí lékún padà lọ́nu ẹbí rẹ lọ so ntọ́já pọ̀ bó ṣe ń ọlọ́run ọlọ́sàbákú náà nù èyí ò bá wọn gbogbo sọ̀rọ̀ bá ṣe pátá ìkímà ń bẹ waje kaunia, ó lè umuru kaunia au umuru shar'iyya ó lè jẹ́ pé ìdájọ́ ti kauniya ìyẹn ni ti bíbẹ láyé gbogbo wa tá à ń bẹ láyé pátá à ń bẹ lábẹ́ ìdájọ́ ọlọ́run ni àti ké àti mọ́mẹ̀nì àti ati àti ati àti ati àtẹlẹ́bọ àti gbogbo ohun tí bẹ lókè pẹ̀lú ké má dànù jama ntọ́lọ̀ ń kádàrà má ká dúkú là ń sè <laughs> àyìn tí ń tabata ń kírun yìí ntọ́kọ máa nù àwọn tí ń mutí ntọ́kọ máa wà nìyẹn àwọn tí ń ṣẹbọ ntọ́kọ máa wà nìyẹn lọ́mọkàn tí ó dààmú à. kì í ṣe wa ń bẹ lábẹ́ sánmọ̀ yìí ọwọ́ alágbára jọ lọ́nà lọ pé ntọ́wọ́ alẹ́ wọn náà rárá o yóò mú wọn tí wọ́n ṣe pé wọ́n ṣe jẹ́ ọ̀dà bọ̀ tí ó náà ní pé wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ikí mọ̀kan. wọ́n ní wọ́n ìzá àlímúná ádá tábàmọ́ ilé ìtẹ̀sílámùnà tàmáàmà lè àkàmì sàríyá wọ̀kàwọ́níyà tábàtìmọ́ ilé yìí á lè gbà tán yányán fún ìdájọ́ sẹ̀ríyà àti ìdájọ́ bíbẹ̀ láyé. á dìgbà pé bó ṣe fẹ́ sí táyé ló sì táyé yẹ ó ṣe kẹ́yìn ní bó ti fẹ́ ṣe kì í sọ gbẹ́ kì í sọ gbọ́n ibi tá ibi tá nígbà tí ọmọ yẹn bá rò débi pé ẹnìkan tẹ́ǹdì ni ní fapé òun náà fẹ́ ṣe kí ni o ó sì lè yẹ pé ń tó lọ tẹ́ǹdì wọn tẹ́ nǹkan kan o títí ẹ̀ lọ́tẹ́ kí lọ́tẹ́ àti òun padà sẹ́yìn bẹ́yìn bá sóògùn tó bá rówó àti kì í sóògùn lójú orówó ọkàn fẹ́ jẹ́yà ni ṣé gbogbo ẹni tí sóògùn lórówó ìmọ̀ mi ìyá wèrè ni tẹ́lẹ̀ bí mi lẹ́lẹ́dẹ̀ ni. wọ́n ní alẹ́ gbàtà fọlọ́hún wàlánà kúlù mọ́sálá ìzá kọ̀tọ́lọ̀ aláwọ̀ aṣàwàjálà wà bá hán tọ́lọ́mbà tọ́lọ́mbà kádàrà wà bá alùbá tó là wà ń bẹ̀. tí àlùbá ń jà bí kẹjọ mọ́ ẹ má sọ pé ha ìwúrọ̀ lọ́n ṣe yí o ẹ̀bẹ̀ lọ́n kọ́mọ́kàn yín ni ńlọmọ fi ṣe àwọn kọ̀dára sìlìsáàlà abọ́kádàrà sìlìsáàlà síbì kan wàrírì ìpáyín kéke tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ńlágbára bí ṣe ńlágbára láwọn abìkan ń sèkọ́ lọ́nba ní bututu síbẹ̀ wọ́n máa ń sọ́ba àdáálì kàti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lánàá kúlù áza àbàzà àní sọ pé ọkàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì lọ bẹ́ẹ̀ rárá o kọ̀kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o kò sì ní lọ bẹ́ẹ̀ o nǹkan kan gbẹ̀yìn rẹ o tẹ́ máa pé alihamudulilah ẹ̀rí bí èèyàn ti sunkún sunkún sunkún rí fún tọkàn ládàáwò tí àdáwò wọn á di ntẹ́lómi ntọ̀rọ̀ kọ́lọ̀ ń jẹ́wé ọ̀kan náà padà ńgbà padà àríbi tọ́kàn kò sí fún ẹnìkan lọ ṣe òwò nílùú tó ń dínà ọlọ́ra we lọ́dún gbáwe ó sì rí owó ó sì rówó ó sì ń gbówó bọ̀ wọ́n sì gbowó lọ́wọ́ rẹ̀ lójú ọ̀nà. ń ronú ọdún tó ti lọ ó sì pín lọ́tọ̀ ó ronú owó tí ń gbé bọ̀ bó ti tó ó sì pín lọ́tọ̀ ó sì kún wá ronú ojú tìjì ó tún ti tó ń bá wọlé báyìí ọbẹ̀ ọ̀sà sunkún nípele ìpele àti àti yọ̀ọ́dẹni tí wọ́n máa fi ń tọ́sẹ̀ sí ń tọrọ àdúrà pé torí ẹni tó bá rẹ̀ nìkan tó dáa fún tó lọ́lọ́run jẹ́ ó dáa fún ọ bíi tiẹ̀ àti pé ń tọ́sẹ̀lẹ̀ sí tẹ́ ẹ dàbáhùn ó tọrọ ẹ̀ mọ́ o. máa yan ni o wọ́n yẹ sí aráyé ìrántí wọ́n ìrántí yan ìrántí yan straight ni ó ṣàdúrà. ní bá ń sọ kó. ẹ̀pín ìdégayáta ó sì kì ààrẹ ìlágbára kò sí gbégbélé mọ́ ọ̀dọ̀ síbítù wọ́n fún lóògùn fún lóògùn lọ síbítù ààrẹ ọ̀lọ́ gbogbo ẹ̀ kò ti gbádùn ọkùnrin yìí àwọn èèyàn ní ẹ bá sọ̀rọ̀ ronú ni ń bẹ kejì owó lọ́tọ̀ lọ́wọ́ wọn wọ́n lọ ti pẹ́ wọ́n ti ṣe owó sàṣọnù kankan ní wọ́n fẹ́ kú sí ẹ bá ń sọ̀rọ̀ ẹ bá ń ṣe kankan dókítà ní ẹ̀gbọ́n ẹ má mà para yín ẹ mà tún lè rówó mi kankan dókítà bá lọ. ń gbọ́ ṣe tà lẹ́yìn mẹ́rin ọba yẹn gábà dìde pé alàgbà ẹ jókòó ẹ dìde jókòó kí ló ṣẹlẹ̀ sí torí ń gbọ́ lẹ́ẹ̀kan ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan o tó bá tún bú ẹkún mi. a ní ẹ má sunkún mọ́ ẹ sọ tó ṣẹlẹ̀ wọ́n ní gbá àwo iye báyìí kọ́dà ibi owó ń pọ̀ dé ibi òun ò lè rú ẹ̀ mọ́ láyé torí ìgbàtẹ́gùn ń bẹ lọ́dọ̀ ló ń lọ ṣiṣẹ́ ló ń lọ ṣèkẹ́ ẹ̀ ló ló wọ̀hún ó ní ó ní kinní kan thousand ní ní pè ní ó pè ó fi ó faction pé nine hundred thousand ní.